ikú mi ò mọ̀ dáa lásìkò yìí gbogbo ọmọ nàìjíríà ẹ dákun ẹ má wò mí níran àánú mi ni ẹ ṣe òjòjò ń sogun bàbá ìjẹ̀ṣà ara bàbá ìjẹ̀ṣà ò yá o gbajúgbajà òṣèré tíátà ni James ọlárẹ̀wájú ọláyímíká tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bàbá ìjẹ̀ṣà ló ti pariwo síta pé kí ọmọ nàìjíríà ò dákun dábọ̀ ṣàánú òun kí wọ́n má jẹ́ kí òun kú báyìí pé ikú òun ò dáa lásìkò yìí èyí ni ìròyìn gbéyẹ̀wò fún tàkókò yìí tí a ó jọ máa gbéyẹ̀wò lórí ìkànnì Drive TV bàbá ìjẹ̀ṣà ló wà nínú àìlera àìsàn lọ́gbà ẹ̀wọ̀n èyí tí ó wà níbi tí ó ti ń ṣẹ̀wọ̀n fún ẹ̀sùn àṣemáṣe èyí tí ó ṣe pẹ̀lú ọmọ tí kò tó ọmọ ọdún méjìdínlógún tí ilé-ẹjọ́ gíga kan tó ń gbẹ̀sùn irúfẹ́ ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ jù sí ẹ̀wọ̀n ọdún márùn-ún nínú ọgbà ẹ̀wọ̀n náà ni bàbá ìjẹ̀ṣà wà láti bí nǹkan bíi àkókò díẹ̀ sẹ́yìn bàbá ìjẹ̀ṣà nínú ọ̀rọ̀ rẹ̀ ṣàlàyé pé níṣe lára ń ni òun òun kò lè dìde bẹ́ẹ̀ ni òun kò lè jókòó púpọ̀ ó ní ìnira òun pọ̀ lápọ̀jù lọ́gbà ẹ̀wọ̀n náà tóun wà bàbá ìjẹ̀ṣà ní àìsàn ọ̀hún ló ti ń bá òun fínra kó tó di pé wọ́n rán òun wá sí ọgbà ẹ̀wọ̀n lọ́jọ́ kẹrìnlá oṣù keje ọdún 2022 tí a wà nínú rẹ̀ yìí ó ní ọ̀sẹ̀ kan tóun dé ọgbà ẹ̀wọ̀n lọ́gànjọ́ oṣù keje lòun ti lọ ilé ìwòsàn tó wà lọ́gbà ẹ̀wọ̀n náà fún àyẹ̀wò ara òun tí òun sì tún máa ń ṣàlàyé fún wọn pé àìsàn kan bá òun fínra àmọ́ àlàyé òun náà ni kò wọ̀ wọ́n létí bàbá ìjẹ̀ṣà ni wọ́n kàn máa ń ṣe àwọn ìtọ́jú wúrúwúrú tí wọn ò ní kóun máa lọ ó ní kò sí àwọn ẹ̀rọ tàbí ohun tí wọ́n lè fi ṣe àyẹ̀wò lọ́gbà ilé ìwòsàn náà parasitamọ́ọ̀ àti oògùn kan báyìí tó dàbí òróró ni wọ́n máa ń fún òun pé kóun lọ lò kì ṣe ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta tóun ó re ilé ìwòsàn tó wà lọ́gbà ẹ̀wọ̀n náà nìyí ṣùgbọ́n kàkà kéwé àgbọ̀n ó dẹ̀ níṣẹ́ ló tún ń le koko sí i tí kò sí ìyàtọ̀ kankan bó ti wulẹ̀ kó mọ. bàbá ìjẹ̀ṣà lòun ti ṣàlàyé ipò ìlera òun fún àwọn àbúrò òun àwọn tó tún ran òun lọ́wọ́ díẹ̀díẹ̀ àti àwọn agbẹjọ́rò òun nípa ìlera àìsàn tó ń bá òun fara fínra ojú kan náà lòun máa ń wà látàárọ̀ dalẹ́ òun kò lè dìde tàbí jókòó púpọ̀ ìgbé ara ríro lòun máa ń ké nígbà gbogbo lọ́gbà ẹ̀wọ̀n náà kódà ó ní àìsàn òun ò jẹ́ kóun ráyè ṣe ìgbọ̀nsẹ̀ rárá níṣe ni àìsàn náà sọ òun di bàbá jáwéjágbò lọ́gbà ẹ̀wọ̀n ṣùgbọ́n kẹ́míkà oògùn ìfínko tí wọ́n fi ń pa àwọn koríko àyíká ọgbà náà ti bà àwọn ewé àti egbò tó wà láyìíká ọgbà náà jẹ́ ó ní kò sí oògùn kankan tí èèyàn lè rírà lọ́gbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni kò sí ẹni tí òun lè bẹ̀ pé kó bá òun ra oògùn wá ó ní gbogbo rẹ̀ ti sú òun pé bí òun bá tiẹ̀ fẹ́ kú kú sílé is better than kú sẹ́wọ̀n nítorí náà kò bójúmu kí òun gba ẹ̀wọ̀n lọ sọ́run ó ní ìyà ìmọ̀dí lòun jẹ lọ́gbà ẹ̀wọ̀n o ọlọ́run yóò sì ṣe ìdájọ́ fún akúrọ́mọ́ni takoni arábìnrin princess tí ó purọ́ mọ́ òun pé òun ṣàṣemọ́ṣe pẹ̀lú ọmọbìnrin rẹ̀ bàbá ìjẹ̀ṣà nínú ọ̀rọ̀ rẹ̀ tẹnubọ èpè tẹnubọ àṣẹ ṣe ìbúra pé àdàbí tí òun bá fi tipátì kúùkù bá ṣe àṣemọ́ṣe pẹ̀lú ọmọbìnrin rẹ̀ náà ló kù ní àdàbí òní dá láàrin òun àti princess ó ní òun gba ń tọ́lọ́run bá ṣe níṣe lomijé ẹkún bọ́ pòròpòrò lójú bàbá ìjẹ̀ṣà ohun gbogbo tó kúkú sókùnkùn sáwa ẹ̀dá kedere ni lójú ọba mi elédùmarè àfi kélédùmarè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà kí olóòótọ́ ó má lọ kú sí pọ́ìkà tí a ò bá gbàgbé a ó rántí wípé gbajúgbajà òṣèré tíátà tí orúkọ rẹ̀ ń jẹ́ James Ọlárewájú Ọláyímiká tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ni arábìnrin kan tí àpèjẹ rẹ̀ ń jẹ́ Princess fi ẹ̀sùn ìbọ́mọbìnrin rẹ̀ tí kò tó ọmọ ọdún méjìdínlógún lájọṣepọ̀ tí àwọn agbófinró sì fi gbòòrò òfin gbé nígbà náà tí wọ́n sì ti fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ lórí ẹ̀sùn náà tí adájọ́ sì ti ṣèdájọ́ tó yẹ fún irúfẹ́ ẹni tó bá rú òfin bẹ́ẹ̀. ní ọjọ́ kẹrìnlá oṣù keje ọdún 2022 yìí ní ilé-ẹjọ́ tó ń gbẹ̀sùn ìfipábánilòpọ̀ ṣèdájọ́ ẹ̀wọ̀n ọdún márùn-ún fún bàbá ìjẹ̀ṣà lẹ́yìn tó jẹ̀bi mẹ́rin nínú ẹ̀sùn mẹ́fà tí wọ́n fi kàn án èyí tí ó ní í ṣe pẹ̀lú ṣíṣe àṣemáṣe pẹ̀lú ọmọdé tí ọjọ́ orí rẹ̀ kò tí ì tó ọmọ ọdún méjìdínlógún lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ ní àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ olólùfẹ́ òṣèrékùnrin ti ń gbìyànjú pé bàbá ìjẹ̀ṣà ò gbọ́dọ̀ sẹ̀wọ̀n tí wọ́n sì fẹ́ gba béèlì rẹ̀ ṣùgbọ́n tí ìgbìyànjú wọn ń já sí pàbó. ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ nípínlẹ̀ èkó kọ̀ láti gba béèlì òṣèrékùnrin onítíátà náà látàrí èyí ni àwọn ènìyàn náà lọ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ìgbẹ́jọ́ náà sì bẹ̀rẹ̀ ní ilé-ẹjọ́ ní pẹrẹu ní ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2022 yìí ni agbẹjọ́rò bàbá ìjẹ̀ṣà amòfin Gabriel ọlábìran sọ fún ilé-ẹjọ́ pé àwọn ti pè fún bẹ́ẹ̀lì ṣáájú ìpẹ̀jọ́ nílé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gẹ́gẹ́ bí ìwé tí agbẹjọ́rò bàbá ìjẹ̀sà kọ síwájú adájọ́ ni pé òṣèrékùnrin náà fẹ́ kí ilé-ẹjọ́ fún òun ní bẹ́ẹ̀lì kí òun lè máa lọ sílé gba ilé wá fún ìgbẹ́jọ́ kòtẹ́milọ́rùn tí ó pè tako ìdájọ́ ẹ̀wọ̀n ọdún márùn-ún tí ilé-ẹjọ́ ti ṣáájú dá fún un agbẹjọ́rò ìjọba Yusuf Sule náà tako ìgbésẹ̀ náà pẹ̀lú ìpẹ̀jọ́ tirẹ̀ pé kò sí èrèdí kankan tí ilé-ẹjọ́ fi gbọ́dọ̀ fún bàbá ìjẹ̀ṣà ní bẹ́ẹ̀lì títí tí ìgbẹ́jọ́ kòtẹ́milọ́rùn rẹ̀ yóò fi parí. nígbà tí adájọ́ náà gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí bẹ́ẹ̀lì ọ̀hún tí àwọn ènìyàn bàbá ìjẹ̀ṣà ń béèrè fún adájọ́ sọ pé kí bàbá ìjẹ̀ṣà ṣe àfihàn àwọn èrèdí pàtàkì tí wọ́n fi gbọ́dọ̀ fún un ní bẹ́ẹ̀lì èyí tí wọ́n ń béèrè fún adájọ́ olùwàtòyìn taiwo da ìpè tí wọ́n ń pè fún bẹ́ẹ̀lì bàbá ìjẹ̀ṣà nù bíi omi ìwẹ́wọ́ wọ́n ní bàbá ìjẹ̀ṣà kò ní ohun àmúyẹ tó tọ́ tó kójú òṣùwọ̀n láti gba bẹ́ẹ̀lì rẹ̀ adájọ́ nínú àlàyé rẹ̀ ní kò sí ẹ̀rí fún ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí bàbá ìjẹ̀ṣà pè tako ìdájọ́ ilé-ẹjọ́ èyí tó ti kọ́kọ́ lulẹ̀ lóòótọ́ ìgbésẹ̀ náà wà ní ìbámu pẹ̀lú abala kẹfà ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n kọ lọ́dún 1999 àti àfikún rẹ̀ ní abala ojú ewé kọkànléláàádọ́ta agbẹjọ́rò bàbá ìjẹ̀ṣà gabriel ọlábìrán sọ pé òun sì ní ìrètí pé oníbàárà òun yóò bọ́ nínú ọgbà ẹ̀wọ̀n tó wà ọ̀rọ̀ ìgbẹ́jọ́ bàbá ìjẹ̀ṣà náà jẹ́ èyí tí ojú àwọn ènìyàn káàkiri ilẹ̀ yìí wà lára rẹ̀ tó sì jẹ́ pé bí àwọn ènìyàn kan ti ń fẹ́ ìtúsílẹ̀ bàbá ìjẹ̀ṣà bẹ́ẹ̀ ni àwọn mìíràn bíi kí wọ́n ó sìn ín dọ́gba ẹ̀wọ̀n ní tiwọn àmọ́ ju gbogbo ẹ̀ lọ òfin ju ẹnikẹ́ni lọ iná lòfin kò kúkú mojú ẹni tó dáa àmọ́ ní báyìí bàbá ìjẹ̀ṣà ló ti ń ṣàìsàn lọ́gbà ẹ̀wọ̀n náà tó wà tó sì ń béèrè fún ìrànlọ́wọ́ àwọn èèyàn ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ wa gbọ́ròyìn gbéyẹ̀wò fún tàkókò yìí ǹjẹ́ bàbá ìjẹ̀ṣà sì lè rí ìrànwọ́ kankan gbà